Ah, ah, nǹkan yan nǹkan dé àwọn aráàlú ti tú hòhò lọ bá kábíyèsí láàfin àwọn èèyàn ìlú kì í ṣe àwọn èèyàn lásán o àwọn ìyá wa wọ́n ti bọ́ sí hòhò lọ bá kábíyèsí láàfin pé ó tó gẹ́ pípa tí fúlàní ń pa wáyìí tó gẹ́ ńlẹ̀ yorùbá ẹ̀yin tẹ́ bá wo fídíò tí mo ṣò lánàá ẹ bá mi kọ sí comment section ṣẹ́yìn ti wò ó ti subscribe sí youtube channel mi níbi tí ọmọ fúlàní kan ti ń sọ fún wa wípé ẹni ìlú táwọn bá wọ̀ àwọn ọba wa làwọn máa ń sanwó fún ó ní ká yẹ halẹ̀ wọn káyọ̀dé àwọn o ó láwọn ti máa ń sanwó fún àwọn ọba wa so they can do anything they like on our land àwọn ìyá wa ti wá sọ̀rọ̀ àwọn ẹ̀hún olúfúnmiláyọ̀ ransom kuti àwọn náà ti wá tu òhò lọ́ba kábíyèsí láàfin o fídíò wà ń bì tẹ bá rántí máa tá à ń sọ ní last week Mr Sunday wípé Fúlàní fi wọ́n yọ ìfun ẹ̀ many people kúkú believe because wọ́n wọn ò rí fídíò yẹn so wọn believe pé ó ṣẹlẹ̀ torí Mr Sunday sì àwọn obìnrin ti tú òhò lọ sí ààfin lọ bá kábíyèsí pé ó tó gẹ́ la máa ń ṣe àlélé a lè kọ ojú kalẹ̀ báyìí kó máa pa wá ṣé ráyè wa lóde abẹ́ ráyè wa ìkúnlẹ̀ àbíyamọ kò sí ẹni tó máa rí ìkú tẹ bá ti rí òkú máa yẹn bá mi kọ́ sí comment section kò sí ẹni tó máa rí òkú máa yẹn tí ẹ̀rọ ọlọ́run ò ní bà ẹ wo tó ti wọ́ ìfun ẹ ti yọ síta. Si bẹ̀tì yẹt náà ó tún wọ́ ó wọ́ ó wọ́ gbogbo ẹ̀jẹ̀ bí tó ti wọ́ wà ńlẹ̀ẹ́lẹ̀ ìyẹn á dùn yìí ẹni tẹ́ ti rí fídíò yẹn ǹjẹ́ ẹ wo ajá máa yẹn dáadáa nígbà tẹ́ ẹ̀ ń wo ajá máa yẹn báwo lẹ ṣe ń fíw ah ó mà ṣe o ah ẹranko ẹranko it shows pé èèyàn dáadáa ni máa yẹn báwo ẹ̀rí ajá yẹn ni ó wá kákò báyìí olówó ẹ̀ sùn bá kọjú báyìí kò lè kọjú sólówó ẹ̀ ó kàn fẹ́ fara ti olówó ẹ̀ ni ó kọjú báyìí mo ń wo ajá yẹn báwo mi dẹ̀ ń bọ́ lójú mi ìfun máa yẹn ó yọdí níkùn báyìí ni àwọn ìyá láwọn ò ní gbà o bóyá tá bá ń ṣe báyìí àbí kí lè rò bí ọ̀dà bá ń ṣe báyìí ní ẹni ìlú tí fúlàní bá ti pààyàn ẹ bá mi share fídíò yìí bí ọ̀dà bá ń ṣe báyìí táwọn èèyàn bá ń sọmọ courage bóyá ni o àbí kílẹ̀ yìí ń lérò fún táwọn ìyá yìí ṣe tí èèyàn bá lè ń ṣe fún ẹni ọba tó bá ti pààyàn ní ìlú ẹ̀ káwọn ìyá wa kí wọ́n bọ́ta kí wọ́n tu òwò lọ́ba ọba yẹn wọ́n tu òwò wọ́n dẹ̀ tún kó àwòkù dání fún kábíyèsí kí n tó ṣò fídíò yẹn fún yín ṣe ti gbọ́ pé àwọn bàbá wa náà àwọn náà làwọn máa tu o <laughs> yéè oníhòòhò section la gbé wá báyìí wọ́n láwọn akó pọ́nrán jáde fún Tinubu èmi kọ́ ni mo sọ o fídíò ẹ̀ máa rí yẹn náà wò ó olórí àwọn pensioner the pensioner president wọ́n láwọn máa lead the protest ní Nàìjíríà wọ́n láwọn wá ní lead protest lásán wọ́n láwọn akó nǹkan jáde wọ́n láwọn aṣípọ́nrán wọ̀lù bẹ́ẹ̀ tẹ́ bá rí tàwọn ìyàwó àti ọba jọ yín lójú torí ẹ̀ ń sùn tiẹ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀ tẹ́ bá wá ṣípọ́nrán dé tẹ̀rí tó tó ti yín tẹ̀rí tí ò tó ti yín lọ tó dé kó nǹkan síta bí orin yín á straight ẹ̀gbọ́n tìlù ń sọ. So èmi kọ́ ni mo sọ ọ́ ebi ń pa àwọn èèyàn ara ní ìlú ẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá onípọ́nrán náà tẹ́ẹ̀bá mọ̀ wọ́n àwọn ni president lẹ́ẹ̀kan sí fún àwọn pensioner union àwọn pensioner àwọn tí wọ́n ṣiṣẹ́ fẹ̀yìntì tí wọ́n rówó oṣù gbà tí Nigerian senators dẹ̀ ń gba twenty one million àwọn ni ẹ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu tó ná ká tó wá fi àwọn ìyá ká ladies first ni ladies kọ́ làwọn ìyá wa yìí ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn bàbá onípọ́nrán ná kékeré ní tiwọn yẹn kékeré àwọn sì wà láàyè wọ́n sì lè ṣe dáadáa ẹni tó ti kú. I am going to lead Nigerian pensioners naked. I mean, naked. When we are going to protest, we are going to go naked. Yeah. <laughs> on the streets to ram down this so that the world will see the Nigerian pensioners in Nigeria are demonstrating naked. If they like, they will arrest us and say, Why do you go naked on the streets? In Nigeria, governments don't think about the poor people, they only think about themselves. ṣé mo wí pé òṣì tó ń ṣe nìí they don't think about the poor people they only think about their self gbogbo tí wọ́n fẹ́ láyé wọn ní kí power máa intoxicate wọn ìwọ tó bá sọ̀rọ̀ five million ìwọ tó bá sọ̀rọ̀ ẹ̀wọ̀n twenty five years ìwọ tó bá sọ̀rọ̀ ọlọ́pàá máa gbé ẹ wọ́n láwọn ò kí ẹ o ṣó ń ṣàdílé tiyín àwọn pensioners wọ́n ní kò bérédé o wọ́n láwọn ò bá yín ṣe rárá wọ́n láwọn ò kí ẹ̀ wọ́n àwọn aṣí nǹkan wọn bá yan wọ́n aṣí nǹkan síta ẹ̀rú máa bà yàn máa dá nǹkan jọ wọ́n á kẹ́pọ̀n bọ́ta tẹ́ bá fẹ́ mú wọn bẹ̀rẹ̀ sí ní kó wọn ayé máa mọ̀ ṣe nǹkan áfíríkà mi ò bẹ́ẹ̀ nǹkan báyẹn ń ṣẹlẹ̀ ó lè máa ṣẹlẹ̀ láyé àwọn olúfúnmiláyọ̀ Ransome Kuti o láyé àwọn ìyá wa ń gbà yẹn ó lè ti ṣẹlẹ̀ o ṣùgbọ́n láyé tiwa yìí à ń tijú àtijú tijú tijú nǹkan dẹ̀ ti fẹ́ máa ṣe wá so everybody láwọn ò tíjú mọ́ wọ́n láwọn á ṣí nǹkan bọ́ta fún yín ẹ̀rú máa bà yín ẹ̀rí títí yín tó ẹ̀rí títí yín jùlọ ẹ̀ wá rí tó times three ti yín torí ibi tí fẹ́ fọ́ ojú anybody anybody ready fún yín báwọn tá tán dé lẹ wọ́n láwọn á tá tán fún yín wáyé tí èèyàn máa ṣiṣẹ́ tó máa fẹ̀yìntì tí ò ní rówó oṣù gbà kí ni wọ́n gbé kí ni wọ́n rà ń gbà yín sàkà ẹ̀hún eh, owó pension yìí dẹ̀kẹ̀rẹ̀ ṣèbí inú sálárì èèyàn lẹ ti máa ń yọ díẹ̀ díẹ̀ àbí inú sálárì kọ̀ọ̀lẹ́sì èlé lẹ̀ ń fún ọ gangan èlé lẹ̀ fún ọ ní sálárì wọ́n tá máa fẹ̀yìntì tá máa gbowó fẹ̀yìntì gratitude kìíní kan tíùtì wọ́n wá fẹ̀yìntì igi àbáfẹ̀yìntì ẹ fi gbogbo ẹ̀ṣẹ̀ gún ẹ sọ́ra yín di igi ewédú ẹ fẹ́ wó pa àwọn ẹni ẹlẹ́ni bàbá mi mo wà lẹ́yìn yín ẹ̀yin tèmi tó bá ti ṣí nǹkan bọ́ta ọlọ́run a máa pa àwọn tó máa lọ gbé a máa gbé wá fún yín ṣẹlẹ̀ ìbúrò ẹ níkà everybody máa ya wèrè mọ́ yín lọ́wọ́ ebi ti fẹ́ fọ́ ojú anybody nàìjíríà ni àwọn àwọn nàìjíríàns tó wà nílùú òyìnbó tó máa ṣiṣẹ́ fẹ̀yìntì báyìí ìmí ti lọ nàìjíríà ṣíṣó security wọn agbọ́ gbàngàn ìyá mi àwa ńlẹ̀ bá a tó sẹ̀ sílẹ̀ ọmọ mi London fẹ́ lọ kí wọn akọ̀wò ẹgbẹ́ gbọ̀ngàn akọ̀wò fóònù wọn báyìí aláàtì ni owó pension wọn ò ní dín bàbá Tinubu wá náà dókítà tán lọ sí tán lọ sí ìlú òyìnbó kó máa padà bọ́ nílé bẹ́ẹ̀ náà fẹ́ lọ kó ná one thousand four hundred ẹ rí okùn bàbá Tinubu ẹ lọ sí school ọ̀bọ̀ àwọn dókítà tí wọ́n yàjà escape lọ sí ìlú òyìnbó tí wọ́n ń gba sálárì wọn pàṣẹ-pàṣẹ ẹ fẹ́ lọ kó wọn wálé bí akẹ́ wá trọ́yìn tó bá kí dáadáa kẹ́ fi fà wọ́n wálé ó pè é pé àná àwọn tálíkà àná àwa tálíkà báyìí tí nǹkan máa ṣẹlẹ̀ tí ò ní sí dókítọ̀ àánú wa ló ń ṣe mí àánú àwọn ìyá wa àwọn bàbá wa ọmọ kékeré mi àánú tó ń ṣe mí nìyẹn because ẹ̀yin wèrè yìí sẹ́ni tí n bá ṣe yín báyìí fún ẹ ti fò lọ fo ẹ ti sá lọ ẹ wo ẹ já lọ sọ́dọ̀ àwọn ìyá wa kí n tó wá ṣàlàyé tó ṣẹlẹ̀ sí Mr Sunday gangan tí wọ́n fi dún wọn lọ́bẹ̀ nínú. <sighs> kábíyèsí ọlọ́run

Johnny Akọ́lẹ̀bọ

àṣẹ ooo àṣẹ àṣẹ àṣẹ ẹ jẹ́ Mr Sunday ò ní jẹ́ kí wọ́n ní àlàáfíà ọkàn wọn ò ní balẹ̀ bẹ́ẹ̀ ṣé lè lè ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò tó bá pé ilẹ̀ Ìgbò ni eléyìí ti ṣẹlẹ̀ mo bí yín ni o tó bá ṣe pé ilẹ̀ Ìgbò nírú nǹkan yìí ti ṣẹlẹ̀ kí làwọn ọmọ Ìgbò ti máa ṣe. wọ́n ní wọ́n pe àwọn fúlàní tí wọ́n mọ̀ sí mítìn kí ni nǹkan tí wọ́n fẹ́ ṣe tó fẹ́ jí Mr Sunday dìde ah, èmi àti yín àní rìn níjọ́ tẹ́bi bá ń pọ̀nà àní ṣìrìn àwọn ọmọ ìlú yẹn padà ṣàlàyé fún mi ohun tó ń fa wàhálà wọ́n ní ní last week Fúlàní lọ da ẹran lọ sínú oko Mr Sunday wọ́n jẹ gbogbo oko ẹ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí tá máa ń claim nílẹ̀ yorùbá ọmọlúàbí ni mímì ìfẹ́ wàhálà mr Sunny lọ report fún àwọn ọlọ́pàá àti àwọn aráàlú wọ́n ní kí fúlàní lọ sanwó padà fún mr Sunday hey! tí mr Sunday bá mọ̀ kó má gbowó lọ́wọ́ wọn owó tí wọ́n san wípé àwọn kó ẹran jẹ oko ẹ̀ ló fa ẹ̀mí ẹ̀ tí wọ́n gbà o ìyá gbogbo hánhán ni ìyá bàbá Mr Sunday ìyá àgbàlagbà nìyẹn bí ò tiẹ̀ jẹ́ ìyá àgbàlagbà ńkọ́ ẹni tó bí ogún tó bí ọgbọ̀n kò gbàdúrà kíkan sọ́kú gbọ́n bí a máa yí àní fojú sunkún ọmọ àní fara gbàwẹ̀ ẹni tó bá ti rí òkú Mr Sunday yẹn bá mi kọ sí comment section tẹ́ bá wọ́n ṣe yọ ìfun máa yẹn kalẹ̀ bá mi kọ sí comment section tẹ́ bá wá rí ajá máa yẹn tẹ́ rí wò dáadáa bá mi kọ sí comment section èyí tẹ́ ẹ̀ bá tí ì rí bẹ́ẹ̀ kí n bá wa gbọ́ yìí náà kí lẹ fíù ọdún tó ń ṣẹlẹ̀ yìí nam Mr Sunday náà sìn Yorùbá tún ti di minus one kò tó wá jẹ́ minus one nìkan o torí tí Mr Sunday bá ṣì wà láyé àmọ́ iye ọmọ tí wọ́n sì tún lè bí kún àwọn ọmọ wọn tí wọ́n wà ńlẹ̀ tó yẹ tó fọ́ ẹyin ẹdìyẹ jẹ odidi irun odidi irun kan ló parun torí sí ẹyin yẹn tó má fi lè àjì ẹ á bí ọmọ ọmọ yẹn náà tún bí ọmọ now àwọn ọmọ Mr Sunday ta ló máa tẹ́kì ẹ̀ wọn nísìn àbí gọ́ọ̀mẹ̀ntì lè do you think ṣé gọ́ọ̀mẹ̀ntì yìí gọ́ọ̀mẹ̀ntì wà níta yìí ṣó máa sọ̀rọ̀. Government wo ni wọ́n pa èèyàn ní nàìjíríà àbí ní ilẹ̀ yorùbá tó take any action. so ọmọ akáwọlé wọ́n sìn kásẹ̀ ní five hundred two hundred one million one billion ni wá tó bá wá mú alẹ́yọ kọ̀ọ̀kan bí ẹ̀dì ẹnu àgò tó mú alẹ́yọ kọ̀ọ̀kan bí ẹ̀dì ẹnu àgò àwọn tẹ̀bí pa kúwà o àwọn kan tẹ̀ pé ibi ló pa ó kúwà yìí o àrí ìyá ìyá Rẹ̀mí Tinubu ẹ máa dáko ọkọ ni ẹ bá mi ṣí ẹ fídíò kọkàn ìyá Rẹ̀mí Tinubu ẹ bá mi ṣí ẹ fídíò kọkàn ó kó ni Mr Sunday lọ dá ẹ tí wọ́n fi gba ẹ̀mí lẹ́nu ẹ̀ tí wọ́n fi pa nípakúpa ṣé táwọn ìyá wa yìí ṣe ṣe láìkè àbẹ́ ẹ̀ láìkè ẹ bá mi ṣí ẹ fídíò kọkàn gbogbo platforms bóyá nǹkan tó máa kàn nìyẹn tí worst bá fẹ́ wá worst kí àwọn ìyá yìí ẹ yọ ìró kalẹ̀ ẹ ṣì ẹ gbé ìyá mọ̀pọ̀ jáde ẹ ti ń bínú ẹ mú ìyá mọ̀pọ̀ ẹ ṣí síta ibẹ̀ lọ gbẹ̀jáde wá sáyé o tó bá fẹ́ yìn yín nìbọn ẹ jẹ́ kó yìn yín nìbọn kó wà ní àkọọ́lẹ̀ pẹ̀láyé ọba báyìí tí fúlàní ń pa àwọn èèyàn àwọn aráàlú kó ìyá mọ̀pọ̀ jáde ọba ní kán lọ yìn wọ́n fún ẹ̀yin tẹ́ ẹ̀ tí follow mi àbẹ́yìn tẹ́ ẹ̀ tí subscribe sí youtube channel mi mo kàn máa fi fídíò tí fẹ́ play máa fi ṣe bónọ́ọ̀sì fún yín ni mi lè máa repeat fídíò if you love me and you love what you are hearing from me ẹ wá tẹ subscribe button notification bell wà lẹ́gbẹ̀ẹ́ kẹtẹ ẹ̀yin tẹ́ ẹ̀ tí download tap tap send ẹ lọ bá mi download ẹ̀ ẹ lo promo code mi abiola tts tẹ́ bá ti lò ó tí wọ́n kọ́ sẹ́ndì owó báyìí kò bá jẹ́ dọ́là lẹ́sẹ̀ o ẹni owó tẹ bá kọ́kọ́ sẹ́ndì wọ́n á fún yín ní bónọ́ọ̀sì mo máa fi fídíò yìí ṣe bónọ́ọ̀sì fún yín ni o ṣé ti nàìjíríà ti di ioo e nàìjíríà limited everybody náà sìn wọ́n fẹ́ máa gbé nǹkan jáde ni àbẹ́ pé o àbí kí ló kù ioo e nàìjíríà nàìjíríà gan ti wà ní òwò e ioo sangiriti báyìí nàìjíríà fún ara ẹ wà ṣùgbọ́n àti wọn káwé má gbé òòrùn jáde àwọn ọmọ Mr Sunday ta ló máa tọ́jú wọn jàre ta ló máa sanwó skul wọn jàre màá ṣèyà kòjọ yá màá ṣe bàbá kòjọ bàbá people might be making promises for ya ẹ ya wọn máa ṣe promises fún yàwó ẹ lórí irọ́ ni gbogbo ẹ̀ pàbó ló máa já sí. Si so àwọn fúlàní sì wọ́n tún wá pa ẹni sí wọ́n tún pa gbé. kábíyèsí ẹ wá ẹ ti níwẹ̀ ò ṣẹlẹ̀ rí ẹ wá nǹkan ṣe sí o wọ́n tún sọpọ àwọn ti wọ̀lú yín nìyẹn o àwọn tẹlẹ gbẹsẹgbẹsẹ máa ṣe mítì nìyẹn irọ́ ni gbogbo ẹ o ọlọ́ọ̀ fègè ni ẹni tó pa Mr Sunday wọ́n mọ̀ o ṣùgbọ́n wọn ò ní jẹ́wọ́ tí wọ́n mọ̀ pa kàn máa pariwo lásán ni a ní ṣe nǹkan kan kábíyèsí tó bá máa gba pé máa fi orò sí wọn ooo oh, ẹ̀yin tẹ́ ń wò mí àbí kílẹ̀ òbí àmọ̀ ń sọ bí ṣe ń sọ yẹn ó ti le jù àbí bí àká máa rẹ́rìn <laughs> kábíyèsí bí ẹ ṣe bá máa bá wa fi orò tẹ máa wá orò tó dáa tẹ máa bá wa fi sí wọn because ẹ fẹ́ ṣe jàgídíjàgan ẹ fẹ́ dá àwọn ọmọ sílùú fún wọn. Hmm táwọn bàbá wa fi ń ṣìyàn nílùú ẹ̀yin ìyá wa náà kì í ṣe pé máa ṣí orí lásán o gbọ́n tó bá jẹ́ alágbára nínú yín yes ó tún bá ti dójú ṣùṣù fùgọ́ máa là ẹ̀yin olóyè tẹran fìlà ránranran ọ̀rọ̀ fìlà lásán kọ́ o ó ti dójú ṣíṣu ẹ jẹ́ kí fùrọ̀ là gbogbo ohun tó ní kálukú ní jáde onídìí kẹtẹlifáìsì ẹ̀ kò nídìí kí yorùbá wíwí yìí rè kò nídìí kẹ́ rìkọ́ọ̀dù ẹ̀ nígbà tó fẹ́ lọ pa Mr Sunday àwọn àwọn náà ṣe fídíò téèyàn máa fi ń lọ lámilámi nílùú tó máa ń jà lọ lámilámi yorùbá lónìí o ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ o àṣà bàbá mi kan a ní èmi yóò ṣòro ilé mi o èmi ò ṣòro ilé mi o èmi ò ṣòro ilé mi o èmi ò ṣòro ilé mi o ìgbàgbọ́ ò pé òye ìmàlẹ́ ò pé kẹ́mi má ṣòro èmi ò ṣòro ilé mi o ẹ ṣòro ilé yín o ẹ gbé nǹkan jáde fún un yìí tẹ́ máa sà lóru ẹ̀ sà yìí tẹ máa sà lọ́sàn-án ẹ̀ sà ẹ̀yin ìyá mi tẹ mọ tẹ mọ tẹ mọ ìgbà tẹ mọ ìyẹ́ fi fún ọmọ nígbà tí àwọn bàbá ìfọ́jú àwọn nǹkan ní tẹnilé ẹ fi bá wa sọ wọn nígbàjú kò ní ìdí ìjà tó ń bẹ lọ pa Mr Sunday wọn ìjà o fún wọdà Alton Thomas tó ti bìlífù pé ó sì ń ṣẹlẹ̀ òun lórí yìí o a tún ti minus one àbí minus ten because ọkùnrin ní Mr Sunday wọ́n lè bímọ mẹ́sàn-án kó tó di pé eh, àgbàdé fún wọn kódà wọ́n lè bí forty sí táwọn ẹ̀rọ náà tún bímọ wọ́n tún ti pàdé lẹ́ẹ̀kan ọ̀run ilẹ̀ Yorùbá o ẹni tí mo ní fẹ́ fún ní bónọ́ọ̀sì fídíò yìí mo ti ṣó ẹ̀ lánàá ṣùgbọ́n torí ẹ̀yìn tèmi yorùbá wuyà ah, mo máa ń gbádùn ṣó ẹ mo máa ń gbádùn ṣó ẹ ìgbà wo lẹ máa ń ṣe ṣó mi ò nígbà tí mò ń ṣe ṣó ẹ ebi nígbà tí mo máa ń ṣe ṣó ẹ má kí ẹ́ńtà yìí o máa wọ́nú yín báyìí máa jáde lẹ́yìn <laughs> ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́rìn máa wọ́nú yín níwájú máa jáde lẹ́yìn ẹ má kí ẹ́ńtà yìí o ẹ wá tẹ subscribe button yín kẹ́tẹ̀ tẹ notification bell yín kalẹ̀ ẹ má ẹ má ẹ má ẹ má àwọn ní mi lára o ẹ wá gbọ́ ọ̀rẹ́ ní ọmọ fúlàní mo ti lo fídíò ìlànà kò tó fẹ́ tún lò fún yín ni. Wait, so <coughs> did you know that 95% of the Fulanis that you are seeing in your village, we always used to pay your traditional rulers before we landed into your village. But some of you guys don't know anything about it. But seriously, if any Fulani that you can see in your village, or any Fulani that can spend like one to three or five months in your village, I see to go, they used to pay your traditional ruler. So we used to pay the money before they would allow us to like to stay like one to three months in their places. But if like we you just pass, they will not collect them. But if we come and spend like three to four months, we must pay them. So I know some of you guys don't know about it. So we used to pay your traditional rulers. Serious about. I know I see so many people are saying we are going around with uh, in the bushes that we do we did not own, which I say we used to pay for it. That's it. So we hold it traditional rulers. I said we used to pay them. if we will spend like one to two to three months we'll go we will we'll go and find them we'll give them one they collect before we will, we'll get back we will stay so stop saying we are we are going around with our cows in your in your bushes and we're not giving you guys anything which it is wrong we are paying we are paying i say zam. ṣé ẹ gbọ́ àwa ló ń sọ̀rọ̀ sí yẹn o hmm. àwa ló ń stop saying that we used to pay your traditional rulers we pay them any Fulani tẹ́ bá rí nínú igbó wọ́n ti sanwó fáwọn traditional rulers sí wa ẹ̀yin ọmọ ìyá mi bóyá kẹjẹ́ kó get started ògùn alájẹ ń gbọ́ bóyá kẹjẹ́ kó get started bóyá kẹjẹ́ fọwọ́ lẹ́rán yìí tí àwọn màmá yìí ṣe ní ọ̀tà bóyá kó jẹ́ preamble oh no mi mọ̀ bóyá ń get me ṣé ẹ̀ ń gẹ̀tì mi dáadáa ṣó ń kílí ẹ̀ hmm. oh ẹ bá mi kọ́ sí comment section bí mi oh bóyá kó jẹ́ preamble yes ẹni ìlú tó má ti pààyàn káwọn aráàlú kọ́ mú lọ síbẹ̀ kí àwọn aráàlú wọ́n ṣe ní kẹ́bì ẹ bá wà kọ́ mú lọ sí títì o ẹ kó ọmú lọ bá ọba ẹ ṣí ìyábọ̀ pò sílẹ̀ lọ bá ọba. ọba máa pe àwọn tí wọ́n fi wọ́n jẹ kì í ṣe ní ọ̀tà nìkan ẹni ìwé tó bá ti ń ṣẹlẹ̀ before you know it ó máa bọ́ síta tẹ́ bá tún lè ká àwọn àwọn ìpọ́tà dání ẹ ṣí ọmú kalẹ̀ yes many people will say àwọn ìjọba yìí burú i don't know ẹ ṣí amọ̀pọ̀ síta àwọn pensioners wọn ò pa ọmọ wọn owó iṣẹ́ wọn ni wọn ò fún wọn bí akadé sọ pé wọ́n ti pa àwọn náà sáyé wọ́n ti pa àwọn ọmọ wọn sáyé because many of these babas ni wọ́n máa abẹ́ ẹ̀ tí ì rírí bí wọ́n ti lọ tò fún owó tó fẹ́ gbọ́ owó pension wọn ẹ̀ tí gbọ́ pé pensioners àìmọye wọn máa ń kú síbi tí wọ́n ti lọ tó gba owó pension wọn àwọn náà máa ṣiṣẹ́ o ṣùgbọ́n ọ̀kan náà máa gbowó yẹn pépà ò tí ì rí ẹ̀ tí ẹ̀ tí ẹ̀ tí ì rí ní pépà rí ẹ̀ tí ì rí fídíò ẹ̀ rí ẹlòmíì ṣiṣẹ́ ọjọ́ ayé ẹ̀ owó pension ni owó pé òun fowó sínú kóló ṣùgbọ́n àwọn aṣòṣì máa mọ̀ tó ń gba twenty one million lóṣù Nigerian senators ń gba twenty one million naira lóṣù ẹjọ́ ṣé kí ni wọ́n ń ṣe lẹ́yìn kan sọ pé tó bá ti sọ kí nìkan máa fún lẹ́wọ̀n twenty five years iṣẹ́ kí ni wọ́n ń ṣe náà iṣẹ́ kí ni wọ́n ń ṣe wọn ò nífẹ̀ẹ́ aráàlú everything they debate is for their self their self their self and their self only wọ́n wà selfish wọ́n wà self-centered wọ́n níkà wọ́n burú wọn yìí ṣèyàn dáadáa ẹni bí ni wọ́n ti ń pọn mọ́rẹ́ balùwẹ̀ ìwà burúkú ayé ìyọwọ́ wọn ló pin sí wọ́n á parọ́ wọn ní one point two kíní kan mílíọ̀nù làwọn ń gbà another senator tún ti jáde ó ní twenty one million senator mélòó la ní ní nàìjíríà house of rep mélòó la ní house of uh, um, assembly mélòó la ní ẹ wá sí twenty one million owó gbámọ̀ ẹ̀kan ni o kò tí máa wọn allowances oríṣiríṣi míì o tí wọn ti disclose fún wa. mo fẹ́ ṣe pè ní ọlọ́run ọlọ́run pé mo fẹ́ ṣe pè ní ọlọ́run pé mo fẹ́ ọlọ́run bá rí ọkọ mi pé mo fẹ́ fún yín ní èpè ní twenty one million naira yẹn tẹ́ máa fi wò mo fẹ́ ju èpè fún yín ní ṣe pé lórí. So olórí burúkú làwọn pípé àbí wọn kì í ṣe olórí burúkú ṣáṣìírí làwọn pípé àbí wọn kì í ṣáṣìírí I think it is time tóníkálukú máa defend ara ẹ̀ you have been saying defend yourself o oh, defend yourself o oh. nobody to máa defend you kò ní surprise yín tó bá di ọ̀la tó bá ní fúlàní tó pa ìlú mi nílùú yẹn wọ́n ti ṣíjú sílùú yẹn nìyẹn wọ́n ti ṣíjú nìyẹn gbàtọ́dọ̀ ìsọ́nì gbogbo ti gba àwọn ará gàngàn kalẹ̀ lọ́wọ́ wọn gba àwọn tí wọ́n lé ní gàngàn wọ́n ń ṣọ̀kì ara wọn káàkiri ni wọ́n ń ṣọ̀kì ara wọn káàkiri ni kábíyèsí ẹ lé wọn ẹ lé wọn àbí ṣáwọn Yorùbá ò lè sin màálùú ni ṣùgbọ́n àwọn agbọ́n nínú tọ́pọ̀ àwọn bàbá Awólọ́wọ̀ náà kọ́ sin màálùú ṣáwọn Yorùbá à lè sin màálùú ni ẹ ṣí wọn o ẹ lé wọn kán kò nílùú wa kán kórí burúkú síwájú kán kórí burúkú wọn lọ síwájú ẹ bá wa lé wọn lọ ẹ ṣe nígbẹ́ là ń fẹ́wé oko lobìnrin wà nǹkan bẹ̀ sí wọ́n bẹ̀ sí pa gbogbo àwọn ògo ọ̀la yín àwọn tó máa tún lù yín ṣe àwọn ọmọ yín tó wà nílùú òyìnbó wọn nílé wálé many of them fẹ́ wálé wá kí kábíyèsí Ah, kábíyèsí wa yẹn bí a ká kọ́ ọ̀fin wọn ká sọ ní mansion bí a ká ṣe báyìí àwọn tó fẹ́ gbìlú yín ga wọ́n ti lọ wọ́n ti lọ stọ́dí oríṣiríṣi nílùú òyìnbó láti ìlú yín bẹ̀yẹn fẹ́ wá tún ìlú yín ṣe ọmọ mi tẹ́ ẹ mọ̀ bí èkó náà bí sí bóyá kí ní kan náà bí sí wàá gbọ́ pé wọ́n pa Mr Sunday ẹ̀dẹ̀ ṣọ́ọ̀pù máa fẹ́ wálé. ìgbà tó bá wọ́n ní wọ́n pé wọ́n máa fẹ̀mí wa tọrọ nílẹ̀ Yorùbá Ògún ló máa pọ̀ onítàn. Hmm gbẹ̀dọ̀ tó bá ń fọwọ́ sọ̀yà kó máa fi ayé hàn wá ní ilẹ̀ yorùbá ọlọ́mọ àfọ̀nà ọ̀hún onítàn yes yorùbá òyì lórúkọ mi gbogbo ẹ̀dọ́ bá ẹ̀yin náà sọ pé gbogbo ẹ̀dọ́ bá fọwọ́ sọ̀yà kó máa fayé hàn mi tàbí máa fayé hàn ọkọ mi tàbí máa fayé hàn ọmọ mi ọlọ́mọ àfọ̀nà ọ̀hún hàn kó ètè máa lọ kó dẹni agbégbìn bíi iṣu kó dẹni akọlẹ̀ ẹ̀bù bí ẹ̀wà because eléyìí ti ń pọ̀jù fún wa ah ṣáàṣì ló lórí ṣá ta ló máa gbà wá lẹ̀ yorùbá yorùbá wuyì lórúkọ mi yorùbá wuyì ni mò ń jẹ́ in case you are seeing me for the first time i am the one and only akalolo of yorùbá land èmi nìkan la dá àwọn ilẹ̀ yorùbá ọmọọjọ́ ọmọ lọ́yọ́ olóyè tí òkú méjì abẹni ọmọ òṣè pààrọ̀ ẹ tó máa pààrọ̀ mímú adéwájú federal government tó ń bá sáìn ẹ̀ adéwájú elédùnmáwò iye kí ọlọ́run lọ́fẹ̀ẹ́ thirty six to sí àkú ninety nine times ninety nine times ẹ̀yin tẹ̀ ń wò mí kí ló dé tẹ̀ ti download tap tap send ẹ̀yin tẹ̀ ti download ẹ̀ kí ló dé tẹ̀ ṣí ẹ̀ fún àwọn èèyàn pé kí wọ́n lo promo code abiola tts kí ló dé tẹ̀ ṣe bẹ́ẹ̀ smarta yorùbá wí mi láìkí ẹ ẹ láìkí mi o ẹ fún mi ní fúlù support tẹ bá láìkí mi ẹ fún mi ní fúlù support tẹ bá láìkí mi gbà ẹ má mọ̀ pé ẹ láìkí mi ẹ ṣe see you on my next show i love you ẹ tẹ́ bá ti subscribe ẹ rántí tẹ notification bell ní ẹ dẹ̀ lọ sórí ìrìnkèrè ìlú yorùbá wòye náà ẹ bá wa subscribe síbẹ̀ ẹ bá wa comment. ẹ rí five thousand watch ẹ ní comment. ẹ ní sòpínìọ̀ tí yín ìsúnmọ́ ajújà ìṣòyàn wájọ rédíò àsọ̀rọ̀ máa gbé máa ẹ̀ ń tà yín o à ń dóde àwọn pensioner tó máa kó nǹkan wọn á ti kó pọ́nrán jáde a máa mú wèrè la máa fi wo wèrè gbogbo nǹkan kọ́ ni sùúrù máa ń tún ṣe gbogbo nǹkan kọ́ ni wàhálà máa ń bàjẹ́ àmì àmà láti fi wèrè àfi pọ̀ tiẹ̀ ilé ayé ìgan ayé wèrè ni hmm. ayé ìgan ayé wèrè ni wàá lọ gan fún àwọn kan àwọn èèyàn sinmi nínú ayé o àwọn akọ̀yìn jẹ́ máa yé ènìyàn ọlọ́run ayé wèrè náà la wà yìí ibi Mr Sunday yẹn ń sìn tó yẹ pé ó ní òkìgbẹ́ lára ọlọ́run kí ni ẹ̀gún yẹ kó gbẹ́ bòdì ṣe èmi tí mò ń sọ̀rọ̀ ìgbọ̀n ọlọ́run ṣàánú fún mi tó ní òkígbẹ́ tó sànká lára fúlàní ó yẹ kó ṣe àìrájẹ wọ́n dẹ̀ ròyìn àwọn tí wọ́n bó máa yẹn kó tó di pé wọ́n rẹ nífun wọ́n rẹ á ah. ọlọ́run wọn àbá ti ń jẹ ọ̀gbìn tẹ́ bá ti wá jẹ́ nílẹ̀ yorùbá lọ́dún gáàdì òní òní o ó ti kú òní sùn re pàápàá àti wọ́n àti flora girlfriend yẹ ọlọ́ ayé yìí máa bàjẹ́ lọ́rùn tẹ̀wà ní ogun <laughs> omi ìfẹ́ ṣépè ọmọ yìí tí mo ṣe yẹn àràárọ̀ mu see you on my next ó dàbọ̀ i love you bye bye ẹ ṣé gan god bless you ó dàbọ̀.